هؤلاء من الله عليهم من Wọ́n lè lọ sọ ipẹ́ sáwọn ènìyàn, àwọn èyí, láwọn àwọn wá lọ́lọ́run wá fi dáadáa kú láàrin àwọn. Àlẹ́ ìsọ̀lá orí àdàbà bí ṣáàbìrì. Ọlọ́run ní owó ọlọ́run lòun yan ẹni tí ń dúpẹ́. á ah, ni ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ yìí o gbogbo ẹ̀ pàtàkì o á wà á padà tafsir báyìí ẹ̀yin ẹlẹgbẹ́ wa ẹ̀yà àwọn tafsir wa o. Sàhálà ìlànà pàlà mọ́nà àìmọ̀ sí àwọn àgbàrà láyé ìdíje ti dé o. láàmọ́ tààlà múnà ó ń tààlà ní ọ ẹkàn sí jẹ́ ẹnìkan lọ́lá ní o ṣùgbọ́n gbogbo wa ní ká máa mọ̀ dájú pé ẹnìkan ò lè yọ̀bọ̀ lọ́wọ́ kú àwọn Yorùbá máa pé ikú dá ẹnìkan ọlọ́jà kú ní ọjà kú Ipò òjí ìṣẹ́dá ni ọ lè já ọ. Tó bá ṣẹ́dá yá pa yá dà ọmọ ilẹ̀ pátápátá. Ọ lè jákú. Tó jẹ́ máa wà, ẹ ká ti gbà wá sọ́rẹ̀. Gbogbo ẹ̀ náà láyé a máa kéèsì. di ti náà. Àwọn tí wọ́n àwọn Àmà na ọ̀pọ̀lọpọ̀ rọ́pẹ́ nínú ìgbọ́pọ̀lọpọ̀ pé ìrọ́, ààyà ìyáàbù ọwà mẹ́. Ààyà ìyáàbù lọ́rọ̀ ní ìdí nínà lẹ́yìnà ìyàlá bí na يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء

àwọn ni ó ń ṣe ẹgbẹ́jọdá aláṣọ àbí wọ́n ah! gbọ́ ọ̀yọ̀ ọlọ́run ọ̀kẹ́kọ̀ òṣèpè rọ́pẹ́ ọ ìdákan ààwẹ̀ ní parí lọ yóò gbà àwọn tí àwọn òtí ìgbé ìjà ọ̀rọ̀ tó kù lókè ìtàṣọ́ta ẹran yá gbáàbà fún wọn wọn ti ẹ mẹ́fẹ́ ayọ̀ ọlọ́run ẹ jẹ́ pé àwọn àrísà ni wà ní rọ́. Àwọn ayà iná ló àrísà mi ọlọ́run. Ọlọ́run ní bò máa dáa

bí èèyàn bá lọ ọ̀dọ̀ yẹ̀wọ́n wò ọwọ́ ní ẹgbẹ́ ìyẹ̀wò ẹni gbogbo ti ẹ̀lọ lásán ọ̀gbàgbọ́ ó dogójì ọjọ́ ọlọ́run ló gbà fẹ́ ẹni tó bá ìrìnjẹ́ tó bí Àárí àìníkọ́ ya múnadé, obìnrin oníyẹ̀mọ́wó, ẹ̀sù wọ́n lẹ́ o. Tọ́rọ ga òjíṣẹ́ oní àlẹ́lùwà ẹgbọ́n tó ní o. Ọlọ́run ní kú lílápò, rí àlẹ́lù sọ fún ẹ pé láàkóónú lápòlò ìdí àṣà ìlò láàyè. Èmi ọ̀pọ̀ ìgbà kẹ́kẹ́ sọ fún yí tẹ́lẹ̀

òòrùn ìgbàdọ́nà sọ orígbò òòrùn tọ́pa náà ibẹ̀ yóò yẹ̀ wọ́n wò ẹ̀yìn ẹ̀rí mẹ́rin ra ní gbẹ́gbẹ̀gbẹ̀ fẹ́ ju mẹ́rẹ́ nì ọ̀gá wáyé àlẹ́sì mọ̀lọ́mù ó sọ sọ fún wa pé wọn ò ń tọ́pa méjì o wàlẹ́ lè gé nǹkan tí ń rí ìṣọ fún ipẹ́ màmá o pàdà yóò rí ìláyà tọ́lọ̀wọ̀ tí ìṣọ fún ni wọ́n sọ pé màmá o pàdà ẹgbóòlò làtọ́ ilé ìmọ̀lákọ́ nínú ṣùgbà kẹsọ fún ìtọ́wẹ̀ ní ní ilẹ̀

àwọn méjèèjì a lè gbọ́ra wọn bí ọgbọ́n sọ́sọ́lò ní láàjọra wọn pẹ̀lá tọ́kàfà nínú ọ̀yà míì ànájẹ̀wà ọ̀ṣọ́lá ọlọ́run ní kó tún tọ́síwájú ọ̀ṣọ́ ń bẹ̀rẹ̀ pé tó bá yẹ kó òun mọ tó pa lẹ́bi ó rẹ̀ òun lè bá pọ̀ jù. Wíjá olùkọ́ ìmọ̀ ìlànà Wíjá olùkọ́ ìdámsí ọ̀rọ̀ àwọn aláàrọ̀ ìlànà ولا يكون عليكم وإذا أنت ترجو من الفائل مرة فليلا إن أنا إلا نذير وأشهد من قومه

tó lọ rí ọ̀dá fún àjọ́bí Muhammad. Tàbá ní kí ló kọ wọn, àbú kọ wọn. Oye ń sọ pé, tàwà bára ṣúrù ló ìrìnàjò ọ̀rẹ́ Àwọn àyàwó tí wọ́n ń bẹ nínú ilé gbàtánà bí fi wọ́n ṣe. Àwọn mélòó ni wọ́n? A ń bí ní ìdí túnrọ̀ ní àwọn Nínú àwọn àyàwó àwọn kẹ́sì wọ́n àkà yẹ̀mẹ́ àyíṣà àkà àjíjá máa wọ́n ti pọ̀ láyé ṣíwájú láàrin ní ìtọ́ dé mọ̀sínà gbogbo àwọn ìyàwó ẹ̀pátá obìnrin méjì péré lọ́pọ̀ di mọ́bù àlẹ́yìn wọn mọ̀ ẹgbẹ́ ní lọ́wọ́ sọ fọ́lọ́run ọlọ́run gbọ́ àmìnà ní àìsà olóògbé lọ́mọdé òmìnà táà olóògbé ẹ̀wà kádá pọ̀ ìrìn àìsà ọkádá òmìnà bá ń jẹ lọ́wọ́ ní ọlọ́ọ̀tìmá mo ti ṣe jẹ ẹnu ríndà ọ̀wà mírí ọ̀dà tó fóun mú ọ̀kan sọ́jọ́ nínú àwọn ọmọ àbúrò wọn máa fi pẹ̀lú èyí ni àṣìmáwù tó jẹ́ ọmọ ìyá rẹ̀ bàbá kiri àmìlì lọ́jà àbúlá ìwà ni ọmọ tí àṣìmáwù yẹn fi lónà àyíká ni ọjà kò kọ́ ọmọ ọmọ ìṣó òun náà bá ń pè níyà àbúlá ní rẹ́ pé ó lágbára ní iṣẹ́ ọ̀yẹ́ báyẹ́ kó gba àwọn ìyàwó ìyẹn bímọ. ọyẹ bẹ́ẹ̀ ọyẹ kọjá sí pé kí ọrọ̀ ọ̀pọ̀ ànẹ́bì tó ṣe pé láàrin ọgbẹ̀jọ́ wọ́n kọ àkọọ́lẹ̀ pé wọ́n ìdáná nínú ilé tí ò sí ìgbàgbé wọ́n yẹ ìjọba ẹgbẹ̀rẹ̀ sáwúrú àtòmí èèyàn náà tó kò gbòrè lílọ́wọ́. Tó ẹ́ pẹ́ lọ́gbára ní tó wá yẹpẹ́yẹ́ pò lè ní ọ̀nà pa àwọn bẹ́ẹ̀. Àmì rẹ̀ ẹni tó ṣe pé lọ́wọ́ sọ fọ́lọ́ pé kọ́ sọ òkè kọ́ sọ dowó ah, ó lébi ló ṣe ọ́ báyìí ó lébi ni gbà tó àwọn òfin rẹ̀ di àrá wọn ni ṣe ah, ló ní lórí bá gbọ́ lè láyàrá ní àláàmà yá mú

Ibẹ̀ yìí jẹ́ pé ẹkùn nímọ̀ ya ẹgbẹ́ ìyẹ̀ká gbúrò nínú àwọn. Èyí tẹ́ ń yẹ́rì ẹ̀kọ́ bá lé. Èyí tẹ́ ń wo tẹ́ ń Àwọn ilé ìwọ̀n kò tẹ̀sùn bá. Màá ní nǹkan Nítorí pé wọ́n gẹ̀rẹ́ tó nílò ìkankan.

òun ni àwọn aláìlé àwọn aláìlé ẹwọ ẹni pé ṣúra kan yẹ̀sọ́ ọ̀nà ni wọ́n Àmẹ́bí wa mọ̀ọ́nà ṣọ́nà àwọn èèyàn ńlá nínú àwọn gáàfì láti àmẹ́bí fẹ́ kí wọ́n gba ìsìlá. Fẹ́ kí wọ́n gba ìsìlá. Lórí pé tí ọ̀kan tó bá gba ìsìláàmù Gbogbo àwọn àwọn ṣọ̀nà dìdò náà àwọn kùrẹ́ àwọn kùrẹ́ tí wọ́n lọ bá nàbí tí wọ́n ní àbújá wà àbújá àbí ìrúgbà lówó lẹ́lá wọ́n ní ìwọ̀n lọ sọ ṣùgbọ́n àwọn ọmọ ìjókòó àwọn dùlá àwọn gbọ́nà pé aṣọ kan ní ìgbẹ́ lára wọn láàrin ọjọ́ mẹ́jọ ó lè mọ́bọ̀ ọlẹ̀ nígbà tí ó sí ní ọláwọn olóòrùn ìfẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ tó wẹ́pọ̀ ọgbẹ́ káwọn káwọn káwọn tẹ̀lé ó àwọn ilé òògùn náà àwọn ilé ìgbọ́ ti rò anáríwá àwọn àṣọ́lá ó gbèrò láti ṣe bẹ́ẹ̀ nípa kí àwọn èèyàn láńlá fún oríṣìí láti ráyà bá dé olúwa ní pẹ̀lẹ́ pẹ̀kúrúdì àwọn Àlàdínà ayábí ọ̀nà rọ̀bà fún àwọn ṣáàṣì ṣẹ́ńdọ̀fẹ̀ fọ́ba wọn. Nínú ìgbàgbé ara wa ti wọlé àṣírí. Ẹgbẹ́ àtàárọ̀ àtàlẹ́ ọlọ́run ọba wọn ni wọ́n ń jọ́sìn fún. Ìrìnjú náà wàjẹ̀ àwúrú ní ìbádàpù yìí ẹ̀sìn wọn tí wọ́n ń sìn. wọ́n fi ń ojú rẹ̀ ọlọ́run ní àádá rẹ̀ ga láfẹ́ ha ní ara ya. Ọwọ́ àkọ́kọ́ máa bùkátà ayé ní wọ́n ojú ní ọ̀nà ìwọ̀n wà ní wájọ̀ rẹ̀ wà wọ́n wọ́n àwọn ìtálíkà wàkánà àlùmíṣìrì fúnà fáànà fi gímú àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n tẹnu gún wa pẹ̀tọ́là bú áyátìrù áyátìrù jà búrú wọ́n tọ́ka nàbí òléwọ́ ìjìnlẹ̀ sọ́rùn ní ìjà ìṣúrù káwọn táwọn ìjólówó àwọn ọlọ́lá káwọn olè wà máa bá وأراد النبي صلى الله عليه وسلم ذلك أن يكون قبل سجاء wo kan sí àwọn èèyàn lè fi láyà bá dé olúwa ní àná ní mọ́rọ́mọ̀ sọ́lá mẹ́rà lé ká nínú ìsáàbù èèmì ṣe rí kò sí ìṣòro kan tẹ́lọ́kàn nípa pípa ọ̀rọ̀ wọn ṣẹ́ wọn kan ó ní ti wùlẹ̀ ọ̀nà bó tilẹ̀ jẹ́ pé tí ó pa mọ́ síbẹ̀ ìṣẹ̀ nǹkan tí ọlọ́run yọnú sí nípa pé kò lé wọn lọ́wọ́n lọ́nú sí wà máa ní ní sọ́bíkà léèdí sórí bákan náà nǹkan kan ò sì ká àwọn náà nínú ìṣirò fẹ́ẹ̀rẹ́ torí náà wọn ni wọ́n ṣe òkú wọn lẹ́wọ̀n àdábìnú dàbúrú tọ́ láti lé wọn kó lọ́dọ̀ rẹ báwọn àwọn ọ̀sẹ̀bọ̀ ní ẹ́ ti nke a fẹ́ àwọn náà àbùkù tí ẹ̀yìn láwọn àwọn alákọ̀ọ́kan náà pẹ̀lú àwọn láwọn ọ̀dá láwọn àwọn

ọlọ́wọ́ ní wọ́n kàgbà níka gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní bátàná ibùtàná iná báàlà oró ìfà ní àṣẹ apákan ní àdánwò fún apákan aṣẹ̀ ní ìfùdí wà ní wọ́n nígbà ní ìlú ní pàkírì àwọn tí wọn ò ní pọ̀ a fi àwọn tí ó nípò a fi fún a sì àwọn tí ò nípò náà a fi ṣàdéhùn fún tó nípò wọ́n nígbà ní ìlú ní ká nígbà aláìní a fi ṣàdéhùn pẹ̀ntó lówó ṣe ní fún káríkà lè á ń lè sábúkè nílànà ìsìnà nílànà ìmá nípa pé àwọn aláìlérò àwọn tí wọ́n gba wájú àwọn tó ní ìgbébi ìgbàgbọ́. eléyìí ìjọba wípé àwọn táníkà tẹ̀léhùn àwọn ni wọ́n máa yára sí nílò ìrọ̀lọ́ ju àwọn tó ń gbẹ̀rẹ̀ lórí mi lọ. Lórí ẹ báwọn tí máa ń pọ̀ lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ àwọn táníkà. Wọ́n ti ní ìrìnàmú sọ́nà àwọn àṣà sí ìdáyàjọ orí àwọn ọba ohun kéré dáadáa ìwàlẹ̀ àti ìyè orí inú ìdáwà ní à. Wàdá àtàdọ̀ ayélẹ́ta ayé ìrìnàmú sọ́nà àwọn àṣà sí ìdáyàjọ فلا تزيدنا بفضل ويبعض وانسلنا والسبع وأموتنا أمرهم مرضى Àtìmáàmù ló jẹ́rì ara wọn nínú ìṣúwà ní ṣọ́nù káàkiri. Ó máa nílà mẹ́bí o, wọ́n tún ní nínú ìṣẹ́gbà kí a lọ bára máa Lọ ṣúrú pẹ̀lú àwọn alẹ́lẹ́ ilẹ̀ ni ó náà àwọn òfin dada ìwọ́lẹ̀ àṣí. Lọ fẹ́ ṣúrú pẹ̀lú àwọn títí ọba wọn, wọ́n sì ní àárọ̀, wọ́n sì lẹ́lẹ́. Lórí iná ẹ̀wà ni àwọn

pẹ́ nínú ẹni wọ́n tẹ̀lé ọ̀rọ̀ wọn sì jà sí àṣejù. àáyà yìí ó fún ayé kíkọ ìgbà máa ta ẹnìkan ẹni tí wọ́n rọ́ pé kò lówó kò ní ìdájá wọn ẹni tí ò ní jẹ nǹkan ah, ó ní kò lọ́dọ̀ náà jù ọ lọ ìwọ tó ní jẹ tó ní kò lọ. kódà ẹ bá wà ní jẹun náà ní ara àlẹ́bí sọ fún ayé pé alíkùkàrà lọ́dà ó bí láti ayé ìyá ní àti rárá

wọ́n lẹ́bi tẹ́ ẹ̀kọ́ tí kéré náà ọyọ́ tó lè fi lọ́dọ̀ àti àwọn ìgbéde nínú àwọn mùsùlùmí àti mùsùlùmí tí àgbà àwọn olùgbélé kọ́nà nínú àwọn sí ẹlẹ́ ẹgbìyànjú ní ìrántí sí àwọn àgbẹ̀rẹ̀ tó wà fún ọmọ sí ìgbà àwọn aláṣẹ sí Abẹ́ni gbogbo ṣàkàtì yìí, ó parí sí abẹ́ ẹ̀yàtọ̀ ìwọ́lẹ̀ tó náà lọ́gbẹ́ tí ọjọ́ náà kò ṣe jẹ́ ìwọ̀n. Àwọn àtìmọ̀lúwà fún ọmọ sí ra ṣàkàtì, anáìrìn yìí lábẹ́ àti àwọn aláṣẹ. Akọ̀wé àjàfún ìjọ ìsláàbí ẹnìkejì aláṣíwá ìmáà ọmọ akẹ́rẹ́ wáṣẹ̀lẹ̀wá sí ẹni kẹta bàbá wa lága ìjọ ìfúráṣẹ́lì ní ìsàlẹ̀ ọba ní ilé lórí ẹni kẹrin aláṣíwá dáàbò mọ́sílẹ̀ àti ẹgbẹ́ ajáwíjàgbẹ̀ gbogbo ìsọ̀rọ̀ ẹ̀ka àwọn olórí àlùfáà àgbàdé ìjọba akọ̀wé sẹ̀ríà ní ilé àwọn òṣèlú. Ìgbésẹ̀ ẹ̀ṣọ̀rọ̀ afẹ́kùnrin àwọn ìgbẹ́sẹ̀ àbí ìgbìmọ̀ àbí àwọn ìjókòó àjọyọ̀ ìfẹ́jẹ́ mẹ́sì ìgbà ó sì jẹ́wé pé wọ́n já tẹ̀sà ilé lẹ́yìn tàbá ti parí kíkì ìrọ̀rọ̀ ọdún ìṣúra ààrẹ ọ̀gá ó sì sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn jẹ́ àkọ̀ọ̀sí ìlọ̀ àti máa sí ìwádìí ní sáúdírì